agbára rẹ̀ ga jù tọ̀tá lọ ìmọ̀ rẹ̀ ga jù tẹ̀sù lọ. ọlọ́run tó dá wa agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. ìmọ̀ rẹ̀ ga jù tẹ̀sù lọ. torí pé ọlọ́run kò ṣe ń tì ní ọ́ olúwa oṣó ayé kò lè di ọlọ́nà iṣẹ́ rẹ̀ ajẹ́ ayé kò lè di ọlọ́nà iṣẹ́ rẹ̀ agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. agbára ọlọ́run ga jù tọ̀tá bíbélì wípé gbogbo agbára láyé àti ní ọ̀run òní àti fi fún jésù olúwa bẹ́ẹ̀ ni abájọ tí ọ̀rọ̀ ọlọ́run ṣe sọ wípé ó ti gbé e ga gidigidi ó sì fún ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ ó ní pé ní orúkọ jésù kristi ní gbogbo ikú máa wọlẹ̀ ó ní àwọn tó ń bẹ ní ọ̀run àti àwọn tó ń bẹ ní ayé àti àwọn tó ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ ó ní kí gbogbo àwọn máa jẹ́wọ́ wípé jésù kristi di olúwa oh. orin tẹ́ ẹ kọ yẹn mm. mo fẹ́ mú nǹkan jáde fún wa níbẹ̀ okay sir kí ló mú orin yìí jáde ìtàn bàbá wa kan nínú ìjọ ni ọba kan ní orílẹ̀-èdè yìí nílẹ̀ yorùbá mm lórin yẹn di orin akẹ́lẹ́nì ẹ mo lè má darúkọ ọba yẹn ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́run lọ́ba yẹn nígbà tán wà láyé wọ́n láwọn aráàlú wọ́n fi oògùn sí orí ẹṣin kí bàbá bá lè sọ ògo nù hmm. pé tó bá ti lè gun orí ẹṣin yẹn wọ́n ti wá fún onílù ní oògùn tó máa fi lùlù tí ẹṣin máa máa ṣubú lulẹ̀ ẹ̀wọ̀n tó wọ́n dẹ̀ ti ṣubú láyé àtijọ́ ó ti tán lórí oyè nìyẹn kí bàbá lè sọ ògo nù ọba ò sì mọ̀ ó wá gorí ibẹ̀ ìkan náà bàbá wa nínú olúwa àwọn náà ti lọ sinmi lénìí bàbá yẹn ló wá mú orin nígbà tí wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ torí wọ́n fẹ́ gbé ọba sọ ògo nù náà wá kọ orin tá a kọ yìí nígbà táwọn akọ orin yẹn tó rìn yẹn ń lọ kíkankíkan ibi tọ́lọ́run ti dógò padà nìyẹn ẹṣin tó yẹ ó ṣubú kò ṣubú omi ń dà lójú ẹṣin àti nímú ẹṣin ó ń dà wà ràràràrà sílẹ̀. Hmm. àwọn tó mọ ìtàn yìí mo sọ ìwọ̀n àti mọ ọba tí mò ń bá wí ní south west yìí hmm. láwọn ọdún kan sẹ́yìn wọ́n àti mọ wòlíì tí mò ń sọ yìí ní south west yìí tíṣẹ̀lẹ̀ now ẹ jẹ́ mú fún wa lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ àlọ́ọ̀nù àdúrà àdúrà náà ló tún kàn ń ènìyàn. tó ń ènìyàn. ẹ tó yẹ ó fà mí gòkè. tó yẹ kó fà mí gòkè. Mm, gbogbo agbára yẹn ó dòkú. gbogbo agbára yẹn ó dòkú. ẹ jẹ́ sọ fún ọlọ́run náà. Hmm. gbogbo agbára tó ń bo ògo mi. gbogbo agbára tó ń bo ògo mi. tí òjá nínú mi. tí òjá jẹ́ nínú mi. rí ìwọ àmọ̀ kó ẹlòmíì máa ló kọ ẹsikísà ó ti máa sọ ògo nù orúkọ nìkan ló ní kò ní sí nǹkan ariwo tì lẹ́yìn olè. ayé tẹ ba tiẹ̀ mọ́ ni wọ́n tẹ pa mọ́lẹ̀ wọ́n ti run jégé kò sọ́nà àbáyọ ṣùgbọ́n mo gbàdúrà níbi táyé pa ọ́ mọ́lẹ̀ sí agbára ọlọ́run gbé ọ dìde. àmì jésù. ó jẹ́ gbàdúrà kó sọ fún ọlọ́run àlàyé gbogbo agbára àmì tó ń mọ́nítọ̀ ayé mi. tó ń mọ́nítọ̀ ayé mi. ẹ ó yá ẹ parun lójijì. ẹ parun lójijì gbogbo agbára tó ń mọ́nítọ̀ ayé mi. tó mọ́nítọ̀ tó ẹ ẹ tó bá lọ bí wọ́n máa tẹ̀lé tó bá yẹ kí wọ́n máa sọ tó bá ń jẹun wọ́n máa sọ wọ́n ti yan ojú kan tì tí ó máa bá rìnrìn àjò tí ó máa bá ah. rìnrìn àjò tó dọ́dọ̀ olóore wọ́n ti bá débẹ̀ wọ́n ní jẹ́ kó lóore ó lè ṣe lóore gbogbo agbára tí ò jẹ́ kó lóore ó dá ọmọ láti ṣe ọ́ lóore lórúkọ Jésù kágbára yẹn ó dí òkun bíbélì wa sọ nínú ìwé nínú ìwé sáàmù sáàmù sixty eight verse one ó ní kí olúwa kí ó dìde kí a sì tú àwọn ọ̀tá rẹ̀ ká kí àwọn tí ó kórìíra rẹ̀ pẹ̀lú kí wọn kí ó sá lọ kúrò níwájú rẹ̀ ó ní bí èéfín ti yọ níwájú ẹ̀ rẹ tó sọ ìdí ọ̀tá ọlọ́run lórúkọ jésù kìsì ọlọ́run kò tú wọn ká nínú ọmọ yẹn ti kọ́lájọ ọ̀tọ́ ní ìyẹn fún ibi oh, lórúkọ jésù bọ́ọ̀mù ìtúká ọlọ́run jù sáàárẹ̀ wọn gbogbo ẹ̀dá tó lépa rẹ tó ológo tó máa lò tó lò ní lò mo pa á láṣẹ ni lórúkọ jésù ikú kò pa mọ́. Pọ́ọ̀lù àti Sílà wọ́n lógo ìyá ìwé aṣáwọn àpọ́sẹ́lì wọn fẹ́ kán rògo lọ hmm. ṣùgbọ́n nígbà táwọn kò dé Ọlọ́run dìde torí tiwọn gbogbo ẹyẹ tẹ ń wò mí láàárọ̀ yìí lórúkọ Jésù torí ọ̀rọ̀ rẹ Ọlọ́run yóò dìde olórí yóò dìde ah, <laughs> ó tu àwọn ọ̀tá rẹ̀ ká. dìde torí rẹ̀ olúwa máa gbèjà rẹ̀ jà nílé ọkọ ọlọ́run á gbèjà rẹ̀ jà wọ́n lọ́ọ̀ mọ̀ ọ́n ṣe gbọ́ ọlọ́run máa gbèjà rẹ̀ jà wọ́n ní àti ẹ ti pọ̀ ju àṣejù ẹ ti pọ̀ lórúkọ jésù kristi buhari tí ẹ ṣe ọlọ́run máa gbèjà rẹ. ó ní olúwa ni yóò dìde nínú ògo rẹ̀ amúnú mi dùn ayé bá mi padà sí rere àwọ̀ mi lẹ́wù ògo abọ́ aṣọ ẹ̀gàn kúrò olúwa mi yóò dìde nínú ìtẹ́ mi. Ah. olúwa yóò torí yín dìde sá. àmì jésù. bàbá mo lọ́rọ̀ torí ti yín dìde. àmín jésù. iléeṣẹ́ yìí ọlọ́run ló torí ti yín dìde. àmín. ní nàìjíríà àti ní àgbáyé ọlọ́run ló dìde torí yín. àmín jésù. olúwa yóò kéde yín. àmín. olúwa yóò sọ yín di ńlá. àmín. bàbá olúwa yóò sọ yín di ńlá. àmín. ọkàn yín á balẹ̀. gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ yìí pátápátá olúwa yóò yẹ nítorí ọ̀rọ̀ yín nílé bàbá nílé ìyá lẹ́nu iṣẹ́ níbi gbogbo mo sọ pẹ̀lú àṣẹ oh, ìpè ọlọ́run yóò torí rẹ dìde olúwa yóò jẹ ẹja kíkorò nítorí rẹ nílé àná nílé bàbá nílé ìyá láàrin ẹgbẹ́ láàrin ọgbà wàá gbọ́ àdúrà kan tó kù yìí. Hmm gbólóhùn alálẹ̀. gbogbo gbólóhùn alálẹ̀. tó sọ wípé ìgbín kì í rìn kó pàdé olóore. tó sọ pé ìgbín kì í rìn kó pàdé olóore. àdá mọ pàdé olóore ni. àtànú àfi dín. <laughs> gbogbo gbólóhùn bẹ́ẹ̀ nínú ayé rẹ lórúkọ Jésù iná Ọlọ́run jó wọn rọ. àmíye. ọ̀rọ̀ tí ń bí ọ̀rọ̀ mì lórúkọ Jésù Jésù Kristi ní ọ̀rọ̀ oyin ní àyè tí kò ṣe ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà ìdá sọ́sínú ayé rẹ tó lò ní ràánú gbà tó lò ní ìrànlọ́wọ́ ọ̀rọ̀ tí ń gbé ọ̀rọ̀ mi ó yá lónìí kó gbé mi ìwọ tó ń bẹ lórí àkẹ́tì àwọn tó ń wò mí lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run kó gbé àkẹ́tì àṣàrà mi ọfà ayérayé hmm. ọfà ìran ọfà àwọn bàbá ńlá rẹ tí ń bẹ nínú ayé rẹ tí ń bẹ nínú àgọ́ rẹ lórúkọ Jésù ọ̀rọ̀ tí ń gbé ọ̀rọ̀ mi ó yẹ kó gbé mi àkọ́gbé nípa ìná rẹ̀ ni a mú ọlọ́dá ó ní ìnà òdodo wa ó ń bẹ lára rẹ̀ ìnà àlàáfíà rẹ̀ ó mú ọ lára dá ó ní yóò pèsè fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ti ṣe pọ̀ tó nínú ògo gbọ́ òní tòṣì òní tí òní tẹ́ oṣù tó kù bàbà bàbà bàbà nínú ọdún yìí ìbànújẹ́ ò ní bàsílẹ̀ rẹ kò ní bàsílẹ̀ tẹ̀mí náà kò ní bàsílẹ̀ yín kámẹ́rámán kò ní bàsílẹ̀ rẹ gbogbo iye òṣèlè ṣáà kò ní bàsílẹ̀ yín ìdààmú kò ní wọ ọ̀dẹ̀ rẹ wá tó bá níwọ̀n rẹ ni tó soríire nínú ọ̀ràn rẹ rí kọ́dún yìí tó parí ìyanu tí ò ṣe é gbé pamọ́ ó tinú ayé rẹ bẹ̀rẹ̀ ògo tí ò ṣe é gbé pamọ́ ó tinú ayé rẹ bẹ̀rẹ̀ mo sọ̀rọ̀ àṣẹ jáde hmm. gbogbo ẹ̀yin olùgbọ́ àti olùwò mi lówùúrọ̀ yìí lórúkọ jésù ó yẹ ẹ dìde ẹ tán ìmọ́lẹ̀ ah, ẹ dìde ẹ tán ìmọ́lẹ̀ ògo ọlọ́run wà lára rẹ ògo tó ti sọnù yẹn ó yẹ gbà á padà ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì rí jésù olúwa wa. àmín àmín lórúkọ jésù ẹ ṣé o bàbá wa nínú olúwa olúwa ṣeun sà. lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ móhùnmáwòrán orísun tẹlifíṣàn la fi ń kí wípé ẹ ṣé ẹ kú ìdìde agbára ọlọ́run nínú ayé yín kò ní relẹ̀ ẹ ó máa tàn sí ni gbogbo bí ẹ ṣe súre fún àwọn ènìyàn lórúkọ jésù èrè tójú báyìí lọ ọlọ́run yóò tún fẹ́ jùlọ ẹ ṣé o adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ilé tí ẹ farabalẹ̀ bá wa wo ètò ojúmọ́ ire ti tòní bóyá ẹ̀yin wá ní ohun kan tàbí méjì tí ẹ fẹ́ béèrè ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yìí ṣogúnrẹ́ni kejì máa bá yín sọ̀rọ̀ bó bá jẹ́ pé ìránṣẹ́ ọlọ́run lẹ́yìn náà tí ẹ̀yin náà fẹ́ darapọ̀ pẹ̀lú wa àbí olórin ẹ̀mí ni yín tí ẹ̀yin náà fẹ́ jẹ́ ká máa ṣe àfihàn àwọn orin eléyìí tí ẹ ti ṣe bíbélì wípé ìyàn kan kìí tan fìtílà kó gbé sórí tó gbé sí abẹ́ àṣùwọ̀n ó ní bí kò ṣe kó gbé sórí ọ̀pá fìtílà láti mú ìmọ́lẹ̀ rẹ̀ hàn fún gbogbo aráyé convention ẹ̀yin ṣe ni ìsọjí ìta gbangba ni bó sì jẹ́ wípé àjọ̀dún ni tí ẹ fẹ́ kí Orísun tẹlifíṣàn bá wà bá wà kó bá yín wà níbẹ̀ a sì máa fi hàn lóníkere ní kedere bó bá ti wà járíyá náà ni ẹ̀yin ṣáà nọ́mbà yẹn gbogbo ẹ̀ pátápátá la máa bá yín ṣe lórúkọ gbogbo àwọn tí àjọ pawọ́pọ̀ lówùúrọ̀ yìí tí àjọ jẹ́ kí ètò tòní wá sójú ìwòran yín ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo wọn fúnkẹ́ glorious òun ni ẹni tí ó ṣe wá lóge bákan náà nínú ilé agbára lọ́hùn-ún ni dọ́lápọ̀ ń bẹ níbẹ̀ ìdí dọ́lápọ̀ jùwọ́n ọlátúndé olóńbẹ nídìí ẹ̀rọ ayàwòrán emmanuel aríyìbí òní ọlọ́wọ́gé tó ń bá wa gbé tí tó máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi ṣògbọ́n rẹni kéjì ni mò ń dágbére lórí ètò ojúmọ́ ire fún tòní wípé ire àti àánú ọlọ́run yóò máa wà pẹ̀lú wa láì àti láéláé àmín ó dàbọ̀.